kalẹ̀ àsìkò ìsinmi òní ẹ káàbọ̀ sí ojúwòran ti ìkànnì yorùbá broadcasting network ybn ibi tí a ti mú ìròyìn ọlọ́kùnjọ̀kan wá fún yín àti àwọn ètò ọlọ́kùnjọ̀kan eléyìí tó jẹ́ kẹwọ̀n bó ṣe ń lọ gbòòrò ayé wọ̀nyí ni ìròyìn lérèfé fún ti àṣálẹ́ yìí ṣùgbọ́n ká tó wọnú ìròyìn lọ tó wá pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin láǹfààní àti darapọ̀ mọ́ ní ìkànnì yìí nọ́mbà tó wà lójú ìwòran ilẹ̀ láǹfààní àti fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí bákan náà ibi àgọ́ rébété eré ìtàn fi hàn yìí ilẹ̀ láǹfààní àti gbọ́ọ́lé tẹ́lẹ̀sì láǹfààní àti máa gba ìròyìn wa ní yàjóyàjó bó ṣe wọlé tó bá sì jẹ́ pé ẹ̀yin ti wà pẹ̀lú wa tẹ́lẹ̀ rí ẹ láǹfààní àti pín àwọn èrò àtẹ̀sílẹ̀ àti àwọn àwòrán ọlọ́kanòjọ̀kan eléyìí tí ẹ ti wà lójú ìwòran àwọn alákòóso iléèwòsàn ti ìjọba àpapọ̀ tó wà lágbègbè ìdíàbà nílùú abẹ́òkúta ti ṣolú ìlú ìpínlẹ̀ ògùn ló ti ké gbàjarè pé kí àwọn aráàlú yàtọ̀ sí pákó sùrùgbà iléèwòsàn náà látàrí àwọn ohun ọlọ́kan ò eléyìí tí wọ́n nílò ní iléèwòsàn ọ̀hún ẹni tó jẹ́ gíwá ilé náà ọ̀jọ̀gbọ́n adéwálé musa olómùwé lè tó kéde ọ̀rọ̀ ọ̀hún lásìkò tí wọ́n ń ṣe ètò kan níbi tó ti ń ṣiṣẹ́ lójú àwọn iṣẹ́ àkànṣe ọlọ́kanjọ̀kan tí àwọn kan fi ta ilé ìwòsàn ọ̀hún lọ́rẹ sọdúnmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aláìsàn nílé ìwòsàn ọ̀hún ni wọ́n jẹ́ pé ilẹ̀lẹ̀ ni wọ́n ń sùn báyìí ó ní ilé ìwòsàn ọ̀hún ló nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn tó jẹ́ ìkànkàn ọmọ orílẹ̀-èdè yìí láti ṣe ìrànlọ́wọ́ fún un láti ní àwọn ànító àti àníṣẹ́kùn à àwọn ohun tí yóò jẹ́ kí ara rọ àwọn tó ń gba ìtọ́jú nílé ìwòsàn ọ̀hún. Ó ní ẹ̀ka ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílé ìwòsàn ọ̀hún ló nílò àwọn irinṣẹ́ ọlọ́kanòjọ̀kan láti jẹ́ kí ó túbọ̀ ṣe dáadáa sí i. Musa Olómù tó fi ọ̀rọ̀ ọ̀hún léde wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ètò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga ti orílẹ̀-èdè yìí, Ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdé tó jẹ́ pé láti pàṣẹ ilé iṣẹ́ àti àjọ tó ń darí ọ̀hún ni wọ́n ti rí àwọn ohun tó jẹ́ ti iléeṣẹ́ ọ̀kọ̀ọ̀kan pàápàá jùlọ àwọn ètò ọlọ́kanòjọ̀kan eléyìí tí wọ́n jàǹfààní rẹ̀ ilé ìwòsàn ọ̀hún ó wá ní kí àwọn tó jẹ́ aráàlú pàápàá jùlọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó lààmìlaka kẹ́kọ̀ọ́ lára ìpọ́tọ̀ ti olóyèdè àti àjọ tó jẹ́ ti jambu láti rí i pé wọ́n pèsè ohun tí ọ̀rọ̀ ọ̀hún ilé ìwòsàn ọ̀hún nílò ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ló ti tẹ ọ̀daràn kan eléyìí tó kúndùn àti máa jí àwọn obìnrin tó jẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ gbé arákùnrin ọ̀hún eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Ifeanyi Odoeze òun ló jẹ́ pé ó kúndùn àti máa jí àwọn ọ̀rẹ́bìnrin rẹ̀ gbé lọ sí ilé ìtura débi pé nígbà tó bá débẹ̀ yóò fi oògùn olóró sínú ohun jíjẹ tàbí ohun mímu wọn eléyìí tí yóò sì jẹ́ kí ó láǹfààní àti jí àwọn dúkìá eléyìí tó wà ní ìkápá àwọn èèyàn ọ̀hún ní arákùnrin ọ̀hún ló jẹ́ pé kò lóǹkà obìnrin ní eléyìí tó pé tá ní kàkà lé ní èjì ó tó ọgbọ̀n obìnrin eléyìí tó ti lò ní jìbìtì nírúfẹ́ ọ̀nà bákan náà òun ni ọwọ́ pálábá rẹ̀ ségi wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti lùgbàdì arákùnrin ọ̀hún gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde ni ó jẹ́ pé lẹ́yìn tí ojú wọn bá dá ni wọ́n rí pé wọ́n ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ dúkìá ọlọ́kan òjọ̀kan lásìkò tí wọ́n rọ́wọ́ tó àfúrásì ọ̀hún àwọn ẹ̀rọ ìléwọ́ tó jẹ́ ti olówó iyebíye lọ́kan òjọ̀kan náà bá lákàtà rẹ̀ aago ọwọ́rọ́ tó jẹ́ pé olówó iyebíye náà ni tó fi mọ́ àwọn ohun dúkìá mìíràn tó jẹ́ pé àpapọ̀ rẹ̀ rẹ̀ jẹ́ mílíọ̀nù méjì àbọ̀ ó dídí ẹ̀ òun náà ka mọ̀ lọ́wọ́ ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ èkó alàgbà abiodun alabi ti wá fi dá gbogbo àwọn tó jẹ́ olùgbé ìpínlẹ̀ èkó lójú pé wọ́n fọkànbalẹ̀ torí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ni yóò rí pé ó ṣe àfọ̀mọ́ ẹ̀ka tó rí sí ètò ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ náà àwọn ajínigbé ni wọ́n ti jí ọmọ ọdún mẹ́rin kan gbé tí orúkọ rẹ̀ jẹ́ olúwadarasími ní ìpínlẹ̀ èkìtì lásìkò tí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún wáyé ló jẹ́ pé bàbá ọmọ ọ̀hún àti ọmọ náà ni wọ́n rìnrìn àjò kó tó di pé ó jẹ́ ọmọ ọdún mẹ́rin ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Olúwadárasími yìí ni wọ́n jí gbé bàbá ọmọ náà Bolúwájí Ọmọjọlá eléyìí tí ó jẹ́ pé òun àti ọmọ rẹ̀ ni wọ́n jọ ń darí bọ̀ òun ni ó sì jẹ́ pé orí kò yọ lọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún Ọmọjọlá tó jẹ́ àgbẹ̀ paraku tó pé àwọn kọ̀lọ́sí ẹ̀dá ọ̀hún ni wọ́n kọlù lásìkò tí ó ń rìnrìn àjò lọ ní òpópónà Ìtàjì sí ìlú Èkìtì ọba ọ̀wájúmọ́ ti ọmú èkìtì eléyìí tí orúkọ rẹ̀ jẹ́ ọba gabriel ògúndèjì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ọba àlàyé ọ̀hún sọ ọdún pé bàbá àgbà ọ̀hún tó jẹ́ àgbẹ̀ paraku ọ̀hún ni ó jẹ́ pé àwọn kọ̀rọ̀sí ẹ̀dá ọ̀hún ti fi àdá ṣe léṣe kó tó di pé ó rápálá sá mọ́ wọn lọ́wọ́ ó ní ó sì ń gba ìtọ́jú nílé ìwòsàn lọ́wọ́ báyìí ó wá ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí i pé wọ́n ṣe iṣẹ́ wọn bó tọ́ àti bí ó ti yẹ ọba àlàyé náà sọ ọ́ mọ̀ pé àwọn ẹ̀ṣọ́ láàbò bíi ti àtìrí iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn ikọ̀ ojúlá alákàn fíṣọ́rí wọ́n ti kán sínú igbó níbi tí wọ́n ti ń wá ọmọ ọdún mẹ́rin ọ̀hún ilé ìtọ́júgbé náà alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Sunday Abutu àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ni kò tí ì sọ̀rọ̀ lórí ìkọlù ọ̀hún ènìyàn mẹ́ta ló ti jáláìsí lásìkò tí àwọn afurasí adigunjalè àti amọ̀gànfẹ́ kọlu ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún ló wáyé lágbègbè àjẹgúnlẹ̀ níbi tí àwọn ọlọ́pàá ti kẹ́fín pé àwọn kọ̀lọ̀sí ẹ̀dá kan ni wọ́n ti wà níbùbọ̀ àwọn látàrí tí olóbó tó ta wọ́n tí wọ́n sì yà wọ ibẹ̀ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin ẹni tó fìdí ọ̀rọ̀ múná sọ ọdún pé olùbó tó ta iléeṣẹ́ ọlọ́pàá ni pé àwọn mẹ́ta nínú àwọn kan tó jẹ́ ọ̀daràn eléyìí tí wọ́n ti ń wá lọ́jọ́ tó ti pẹ́ òun ni wọ́n wà níbùbà kan eléyìí tó sì jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá taari ikọ̀ rẹ̀ kan síbẹ̀ ní ní àsìkò tí ikọ̀ ọlọ́pàá dé ibi tí àwọn kọ̀lọ́sẹ̀ dá wọn bá sí iṣẹ́ ni wọ́n kọlù wọ́n tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bí ọ̀sẹ̀ ti ṣojú ó ní àwọn ọlọ́pàá ọ̀hún ló jẹ́ pé nígbẹ̀gbẹ́ tí àwọn méjèèjì lọ gbéná kojú ara wọn tí ìbọn yíyùn kẹ̀kẹ́ sì lọ lọ́pọ̀lọpọ̀ gbà ni wọ́n ti ṣe ìrẹ́yìn àwọn tó jẹ́ afurasí ọ̀hún wa sọ̀rọ̀ dùn pé àwọn afurasí ọ̀hún láti rí Sodiq tó gbé sí fọ́rẹ́nà àti eléyìí tó kúrò ní ọgbà ẹ̀wọ̀n Kirikiri àti Habib tí gbogbo èèyàn sí Kiki ni ó jẹ́ pé wọ́n wà lára àwọn tó fẹ̀dà délé ọ̀hún. ní àwọn èèyàn méjì ọ̀hún, òun ni ó jẹ́ pé wọ́n ti lọ́wọ́ nínú ìkọlù ọlọ́kanjọkan nípínlẹ̀ Èkó tó sì ń da àlàáfíà gbé Ajégúnlẹ̀ nípínlẹ̀ Èkó láàmú. Ó ní ìbọn ìléwọ́ ọlọ́kanjọkan tí ọ̀tákúnnú rẹ̀, òun àti àwọn nǹkan ìjà olóró mìíràn ni wọ́n rọ́wọ́ tó ó ní ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ náà alàgbà abiodun alabi òun ló ti wá sọ náà pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ni kò ti ń tẹ̀tì láti rí i pé ó ṣe àfọ̀mọ́ ìpínlẹ̀ náà kó lè mórí bọ́ lọ́wọ́ àwọn àdàlóró. aláyé eléyìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ondo ni wọ́n ti dá sílẹ̀ báyìí mukaila bello àti àwọn mẹ́ta mìíràn eléyìí tí wọ́n jí gbé òun ni wọ́n ti dá sílẹ̀ báyìí tí orí ti kó baálé náà tó jẹ́ baálé agbègbè kan nípínlẹ̀ Ondo òun ni àwọn ajínigbé náà jí gbé ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí tí wọ́n sì ti ń béèrè owó ìtúsílẹ̀ tó tó mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà ó ní ẹnikẹ́ni kò tí ì lè sọ bóyá wọ́n san owó ọ̀hún ṣùgbọ́n àwọn ilé tí ọ̀rọ̀ tó ṣojú wọn sọ náà pé alẹ́ àná mọ́jú òní òun ni wọ́n yọ̀ǹda àwọn èèyàn kúrò lákàtà àwọn ajínigbé wọn ọ̀hún kò sí pé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ òun abilékọ fúnmiláyọ ọdúnlami eléyìí tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ náà ni kò sọ lẹ́kùnrẹ́rẹ́ bóyá àwọn mọ̀lẹ́bí àwọn ìhún san owó tàbí wọn ò san owó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ló ti tẹ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí ó kópa nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́kanòjọ̀kan eléyìí tí ó ti ń da àlàáfíà ìpínlẹ̀ ọ̀hún láàmú àfúrásì ọ̀hún ló sì jẹ́ pé ó wà lára àwọn afurasí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá náà ti ń wá látọjọ́ tó ti pẹ́ afurasí náà torúkọ rẹ̀ jẹ́ rasheed ahmed tí gbogbo èèyàn mọ̀ sí ọkọ̀ onírọ́ tó níbi tí ó ti fi ṣe ibùba níbi tí ó wà nílùú ọ̀ṣọ́gbó tí í ṣe olúìlú ìpínlẹ̀ ọ̀hún lásìkò tí olùbọ́ ta iléeṣẹ́ ọlọ́pàá wọn já wọ ibùba ọ̀hún eléyìí tó sì gbé pẹ́rẹ́ kíka ní kó tó di pé wọ́n rọ́ tó arákùnrin ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alùkòrò fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún yẹmí sí ọ̀pálọ́lá sọ ọ́ dùn pé afurasí ọ̀hún ni wọ́n ti wá láti jẹ́jọ́ pé àti pé ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìpaninípakúpa ìkọlù ọmọ ká dáná sunlé àti fáfa wàhálà ọlọ́kanòjọ̀kan ó ní ó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ilé tí a mọ̀ sí ẹyẹ òun ló ti pé wọ́n ti wá rọ́ tó báyìí ó ní òun náà ló sì lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ikú tí akẹ́kọ̀ọ́ kan tí orúkọ rẹ̀ jẹ́ Hasan Adédè tó jẹ́ akẹ́kọ̀ọ́ gboyè ti ilé ẹ̀kọ́ gbogbo ìṣe ti ìjọba àpapọ̀ tó wà nílùú ẹ̀dẹ̀ òun ló sì ṣetán láti lọ sìrúùlù kó tó di pé wọ́n gbẹ̀mí rẹ̀ ó ní àfúrásì ọ̀hún náà tún lọ́wọ́ nínú ìṣekúpani ti ọlọ́kadà kan nílùú ọ̀hún ó wàá sọ ọdún náà pé ẹ̀kúnrẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ni wọ́n máa fi léde lọ́jọ́ iwájú tó kì í dùn púpọ̀ ṣókí báyìí náà ló gbèrè ibi tá a rí dé lálẹ́ òní lórí ìròyìn lérè fífún ti àṣálẹ́ òní títí ọ̀la ẹ jẹ́ kí a máa rí pé à ń tẹ̀síwájú láti rí pé à ń fi ọwọ́ sí àwọn ìròyìn ọlọ́kanòjọ̀kan eléyìí tó wà láti ìkànnì ti Yorùbá Broadcasting Network nípa gbígbé ọwọ́ lé ibi aago rẹ́bẹ́tì tó wà lójú ìròyìn tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí nọ́mbà tó wà lójú ìròyìn tó bá pẹ́ ẹ̀ sì darapọ̀ mọ́ tẹ́lẹ̀ ẹ láǹfààní àti máa pín àwọn ojú ìròyìn láti máa fi àwọn àkọsílẹ̀ àti títí ọ̀làòdè yìí ṣèyí ìpàdé ọlá òun ló kọ tèmi títí ọ̀làòdè tààtùn mo tuntun wá fún yín ẹ̀ka rí pé àṣejíjẹ o yóò ṣẹ̀ṣẹ̀ láṣẹ lẹ́dùnmarè ìrẹ̀ orin àìlásùn ó dàrọ̀.